Bismillahirrahmanirrahim. Gbogbo àtijẹ àtimu rẹ, ọ̀dọ̀ ọwọ́ Ọlọ́run, Ọlọ́run máa gbé ọ̀gá, Ọlọ́run sì máa wà pẹ̀lú ẹ. Mo ṣẹ̀ṣẹ̀ wo fídíò rẹ tán ní ìsìn tí ó ń pòsì ògùn sí London tó gbé sókè. Mo ṣẹ̀ wò ó sì ni. Ọlọ́run wà pẹ̀lú rẹ, ó sì máa tà. Orí mi ẹlẹ́dàá mi á dúró tì ẹ́, máa wòran. Ó máa rówó, kò ní mú òṣì, ó máa rówó. asiki ọ̀pọ̀lọpọ̀ bílíọ̀nù ọlọ́run máa dà ọ lọ́wọ́ ni ò ní ráhùn kó tó rówó ná ò sì ní kórìíra yìí kó tó rówó ná ò ní ọwọ́ rẹ ò ní kànsálẹ̀ àpò kó tó rówó ná ọwọ́ rẹ ò ní kànsálẹ̀ àpò kó tó rówó ná alágbèédá ò ní pàdé alágbèédá bó o lògùn tèmi ó ti dọ́wọ́ mi bó o lówó bó o lògùn tèmi ó ti dọ́wọ́ mi tí màá tún rí máa lò ọmọ mi ọlọ́run dúró tì ọ́ bí o ti ṣe takitiyan tí ò fi dọ́wọ́ mi ní ibi ọlọ́run wà pẹ̀lú rẹ ṣàánú mi gbá mi wá kò fi ṣẹ́ẹ̀dì sí i.